فيابط لك الحديث كتاب الله خير الهادي هادي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وصحبها في النار أعاذنا الله أجرنا من النار أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أبدي الله تبارك وتعالى جدوى كربيني ربيني أوجوك وقوائي رمضان 1436 ìṣọ̀dédé ipaí ó ṣe níhu oṣẹ kẹfà ìnúlú ogun yọ́ mẹ́bí ìhọ̀dọ́ 2015 tọ́ karatuwa ìyíní akwanẹ̀ súrọ́tùlù mọ́rùsálàtì yẹ́ yẹ́ ká gbọ́kẹ́ ọmọ ìṣọ́rọ̀ أكبر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والمرسلات عرفا فالعاصفات عصفا والناشرات نشرا فالفارقات فوقا فالملقيات ذكرا عفوا أو نذرا إنما توعدون لواقع فإذا النجوم طمست وإذا السماء فردت نعم الله تبارك وتعالى ينهي ينهي والمرسلات عرفا ينهي ونقبوا المرسلات almursalati shoka ku amelaiku ne owoka ku amelaiku amelaiku le ama shamelaiku abi kallahu tabaraka wa ta'ala ya kuma ushe amelaiku bi kallahu tabaraka wa ta'ala ya kuma ushe ya ma dola ushe ojo ma da karabi amonu ushe ojo wone dabe ne koko kimela ku jibril de to ola ucho gingi de nga ma chaje yonki almalim tafsir ola ka makade to abuka ga gini mm almursalati yani arri akolaka ngojo agebo kumromo almursalati urfa àwòyéke ake orùfù ẹ̀ṣẹ̀ ẹwọ ma ake orùfù dáa ẹwọ ma dọ́ ke orùfù ṣì àkè àjọ̀fà ànyẹ́lá ìyàkè àjọ̀fà ka ẹwọ ake ní orùfù àwòyéke àjù wẹ̀lẹ̀wẹ̀lẹ̀ kì á kì àyọ̀fà ànyẹ́lá ẹ̀ṣẹ̀ kì á ake ní alìmọ̀rọ̀ ọ̀làkàlẹ̀ obilaga almursalati urfa ohun shi an mala'iku kuma kuma ce bi ma'ana almala'ika idha ursilat bil urf ohun shi an mala'iku kuma kuma ce ẹgbàdú kuma mọ́ọ̀lá ọmọ mẹ̀lẹ̀bí kuma ṣe an mala'iku lẹ́lẹ̀ ohun ọjọ́ gẹ́bọ̀ pàmàrẹ̀ ọmọ náà dábọ́lá méjì ẹ̀ta kan máa lè mẹ́kọ́ ayé ta'ala a'lam bisawa allah ta'ala ohun mẹ́kì ṣe ọ̀pá ẹ̀hún tulẹ̀

idehi uruf idehi al'ada omemele iki ishidune eola mu kemoler tuhu ma aga gini emde na abuta bume ugwa igwa idehi al'uruf ugwa igwa idehi al'ada ya e omemele ishidu ishidu abuji ma mugwa igwa to dale amemela iku ojo ebogo pama al mursalati urfa amela iku ojo akuma ose gbaye amenwu omemele ka inyo nwa abụrụ obilege enwe keji kallahu tabaraka wa ta'ala ki nwoke bokun eni fal'asifati asfa allahu nwoke boko kwaye al'asifati ọla ahụka ki aju amma ahụile gbaduko na aju ba asfa ya aju kukwahu ya ingonna ingondola kola kidiu nga onda yani kelema yolada ola wile ojo ebogoko au kiaju gugugure al asifati asfa allah ebogo kwai ama wik maju abaka wiki aju asfa kimudi ju kukwayo eju gugugugugugu allah kwa ogilege tabaraka wa ta'ala ingo hebogo pai annashirat abuka gini annashirat le shamela ko bidiromo abuka gini annashirat le le moshi ahule piti ondomo annashirat akweni paruka nashra iparuka olaka on shawe ki paruka loyi shangu inegba ka kpa chi na ilule ina alule ina alule gbogbo agi ategba ka omi achi na ịlọ ahụ ike achụkọrọle abịaga gị n'ime la ekwe ike a kọntrol akwụlele ahụ gị achụkọrọle abịaga gị mela ekwe gị a kọntrol akwụlele ọjọ ebe ọgọkwa m tọ emi abajọ yi amúkọlá ẹwọn mẹ́ta kọjọ́ gẹ́gbọ́ kún èmì abájọ yìí àwọ àwò ohun ìṣe yìí abẹ́ akíní amẹ́la ikú kí a kọ̀trol àhùlẹ́lẹ̀ àmàlẹ́ àmàṣẹwọn mẹ́ta kọjọ́ gẹ́gbọ́ kún àmà èmì abájọ yìí òbílẹ́gẹ̀ fẹ̀lfàríkọ́ọ̀tì tọ́rọ̀kọ̀ mayu alfàríkọ́ọ̀tì ẹkùnmọ́dọ́ akíní alfàríkọ́ọ̀tì jápá kọrù rẹ̀ farko akwa akwaru iyo memele ola akwaru ka enwa takwa akwaru leda wani ne akwa akwaru gide onshi ola memela ekuka kuma aro guko yale wane shen kola ati ngamune ola ya dini abuka gini ojo magwa abomune ka kudi magwa abuka kunushi ojo shene gaskiya abomune ka kunushi ojo shene olimi shen kola abane gide ya ci ìṣínọ́lá mẹ́la ẹ̀kọ́kọ́ ọjọ́ ta pẹ́wá ìyà mẹ́la ẹ̀kọ́lẹ́kẹ̀ ọmọ pẹ́wá dákì bẹ́ẹ̀kì ṣọ́nà olèmí máa ọmọ àhàlákà mẹ́la ẹ̀kọ́kẹ́ àhàlákà mẹ́nà olèmí tákìbà mẹ́nà gẹ̀ẹ́sì ìyà pẹ́rú pẹ́mẹ̀ alifáàrí kọ́ọ̀tí àmà apá pẹ́rú tọ́rùkọ àpẹ́rọ lákàkọ́ mẹ́la ẹ̀kọ́ aláwọ̀tàálá ìyẹ̀bọ̀ kọ́kọ́ àmà àmà apá pẹ́rú pẹ́ mẹ́la ẹ̀kọ́ aláwọ̀tàbárakà wọ́tàálá ìyẹ̀bọ̀gọ́ pàágbàlà ìpínlẹ̀ òbílẹ́gẹ̀ falmulkiyati zikiro yẹni falmulkiyati òbílẹ̀ takùnrẹ́wọ́ ẹ̀bọ̀gọ́ pàágbàlà ìpínkùnmọ̀ àdàrí ọjọ́ akẹrẹ̀bọ̀ àmúntọ́jọ́ tọ̀wọ̀mọ́lẹ̀ àbájọ́ yìí turkey repetition ọ̀làkàwọ́kà toríkíwé gan mọ́ kíyà àmì máa lè máa hegún ti àti ní iye yóò dúdú alìmọ̀rùsàlá àti orùfà ìpò gbogbogbò àmẹ́lá ẹ̀kọ́ ikú máa kọ̀ntúrol àfù yíkì akọ̀ ìyà ọha àmáyẹ́lá kì akọ̀ ẹ̀ṣẹ̀ àmẹ́lá ẹ̀kọ́ ilẹ̀ mọ́jọ́ gẹ́bọ̀ pàmáyé alàásìfà àti ya chahu abịa aju gugugugu agaki mela ku ki a control ahule ngojo bebo ko annashirati nashra allah ngoge bo bụ a a akparuka enwa cha paruka ita on chahu igi adu mi paruka ro jale agaki mela ku ki ahụ control ahu igi adu mi paruka fal fariqati farqa ahu aju mana ya e ma kó palubójá na ọjọ́ tẹ́ àbẹ̀kàká mẹ́lá ìgbé kò máa dàhùn lẹ́lùlẹ̀ dáma ní kí halaka mẹ́nà ọlọ́jọ́ kó máa pàkọrọ àgbàdẹ ọlọ́gẹ̀ sí apẹ́ ẹni mí ọjọ́ gẹ́bọ̀ pàmáyé falimolùkì á ti dìkọ̀rọ̀ òbí lẹ́gẹ̀ aláwọn gẹ́bọ̀ pàáyé àmẹ́lá ikú àbí kò máa dà àríyá ọjọ́ kò máa عذرا عذرا نذرا عذرا ما دو ojo ojo la kere ba mo ne kimu de udhuran kimu di udhuri kubo ojo kimu bonu da mere ene imu gba ma gba ge ki na ge nu ko e ba akagbola ah, tẹ́nì ṣe mọ́ yá akagbọ́lá a àwọ́ àbẹ̀gàgí ní núzùrà àbẹ̀kú fìtí torúkẹ́nà ẹ̀nẹ̀kí ọlá òun wá àzẹ́lẹ̀ òun yà ṣe àkẹrẹ bá innama tó àdúnà ẹ̀hùn kùmà ṣàlùkóòlù ń pa mẹ́ lúgbọ́ ọ̀la ọjọ́ kwani máa yí ìpàkùnmá yá fa máa yí bá tó làjẹ́sáàdì ma ká mọ̀rẹ́ ládájí jẹ́mùlà àwọlín wọlà àkìrí àbò ìgbélé pàbò ìtọ́ àmọ́ òkú ìfọwà ìgbélé ìgbélé ma yá ká àpamà dàmá yóò yá nà ẹgbó kété ma ṣiṣẹ́ lé wa ma dọ̀rọ̀ mẹ́wọ́wà ẹnẹ́kìṣẹ́ bẹ́ẹ̀ ẹnẹ́kìṣẹ́ yọ ọ̀là àlìjẹ́nà ọ̀là ọ̀nà àlùkùn lẹ́pà kúṣáká kọjọ́ ti pàwà yìí nílẹ̀ wákà ìyáyá ṣẹ̀fọ̀ fẹ́hùn rọ́ àkọṣe àmájẹun kàlùkùn gìdẹ́ àyá ṣẹ̀ hà ẹ̀hùn ṣẹun kà nẹ́dùn máa ìkẹ̀ẹ́ ẹ̀hùn ṣàlámà kanẹ́dùn máa kí í ilé tápalẹ́ òun dẹ́ ìdá bàídá nínú mú omi sáàtì àdúnga ń kàjíkà kí ní ṣeun kò máa hu àmìlà òkúyó jálè tómi sẹ́tì máa wọ́n máa pàálù fánẹ̀ máa wọ́n dọ́mọ́ kí àwọn ṣe kọ́lọ́gẹ̀ dábẹ̀lẹ̀ kọ́kà láwùjá aláìkọ́ ìdẹ́ nínú adunga ile ta kwa katika gini mayami ufane ya bila ukiduja le ma mkuku majo la mamda hon ufane وإذا السماء فرجت المد الواجب المتصل وإذا السماء فرجت وإذا السماء ما يادكو أجالي كتاتي أجيها كدايبا فرجت ما مودي فرجت ما مو ويدو تيم Eh, wa idha as-samaa'u furijat adibu kuma mu wiru ti o yale o wiru ti o yale ja gini idha as-samaa'u fatarat de igba ko yala anya guna idha as-samaa'u shaqqat de igba ko yala anya pana ogbodu ola le pa ko chika o kete ya ngoja ngoja ka modon adunga ile ita pa mu na mamu yale bitaki ona ne ngwi kamela ya ya takuma akadu ano takuma atushilia amado ojo obele won chadunga ojo kwa no mune kala won kan wa be wa idhal jibal nusifat wa idhal jibal aw bilaga amuwo dugi do jane nusifat ma o ma palu ma ki nusifa e si arab ojo jira gini ma e won le ko e won le o e won le adunga won ge completely erased ma o palu pa kochaka e won le dọ̀rọ̀ ma kí ni ma ẹ̀ ń parú yóò ma ní kílínà náà ń parú ẹ̀wọ̀n lélẹ̀ ẹ̀bọ̀bọ̀ ẹ̀wọ̀n lẹ́dún dídí bí gẹ̀ẹ́ni lucifer rẹ̀ tàláwẹ́ ni aljibal àmúwódú bí yóò yá na lucifer ma ń yá o ma parú pakújáká kẹ ń dún má ní aljibal ma tá níbi ní ojú ọ̀là amúwó abúwó kì yẹn sífù nẹ́sìpà ọjọ́ ohun dúnmi bá yàáyá àmúwó gidẹ yàáyá ohun má palugbójá nẹ̀ tẹ́pàkú fẹ̀yẹ̀dárò ha kọ́ an tàbí má nẹ̀ lùsọ̀ pátákà tẹ́ ọ̀làmùsọ́fọ́fà ẹlẹ́ọ̀ owó rẹ̀ ní ẹ́ àlọ́gọ̀ rẹ̀ wọ́n yíza jìbá ló ti fẹ́tẹ̀lẹ̀ ẹ̀wọ̀n na'am Allah tabaraka wa ta'ala yeni adunga omune adunga omune kubene duma kagini ile itapale ile ame kagini amunu to ojo papo chaka ukite tibe yodu tibe odia ne ma o ma ko ma jumi'a amúnútó òjọ́pá kó wà ìdẹ̀ rúsóló òkítẹ̀ bí máa náà máa kí ni ó kítà ma mẹ́rin àrúsẹ́ gbókẹ́nẹ̀ ẹ̀nà àrójí rẹ̀ ẹlẹ́sìn ẹlẹ́gbòkù máa ma káàrẹ̀ mi yọ́la ẹ̀ màdúrà kí mi káàtì wà ìdẹ̀ rúsóló òkítẹ̀ bí máa náà wà ìdẹ̀ jú ìlàlẹ́hùn mi kọ́ ẹgbàkùn máa ń yá mí gbogbo àmúnútó àrójí jọ máa mú tẹ́wọ́n má tákọ̀gbọ́dá àmúnútó ọjọ́ máa yà máa kọ́ torukuma ni kegbe ya ma lo ma makwa kochaka to oyo ya ohun cheta da ngalawa ate ni ni li ayi yawmin ohun ma heula ni ate do mo ida ibane ajil wa ajil

وما أدراك ما يوم الفصل وما أدراك أبلغ أنك متى ونشوج صلى الله عليه وسلم ما يوم الفصل أوجي كي جو أكبرون أبلغ لك موجي لتا إني أجيما بوكوك نجيما ويل يومئذ للمكذبين تو جنك ما موجي لن ẹwùkẹ́ alọ́jọ́lẹ̀ ńgá yá jẹ́ màkẹ́nẹ́mọ́jọ́lẹ̀ rẹ̀ wẹ́ìlùn àtógùnánà àzáàbá báyé ọ̀fẹ́ ìgidéhùná ìrùnà jahannama mayọ́ ọ̀hẹ́ ni wà láyé fíṣù àdìsìgẹ́ ni wẹ́ìlùn tọ̀hẹ́ ìṣẹ́déhùná jahannama ẹbá iṣẹ́ àdìsẹ̀fẹ́ ìlú ogwe bịa ọgbọdue ole gbakwụcha ka a repụcha adọgiwa ilu atogona na akimde ama adọrọ ọjọ rimi ọjọọ kwalị atogona na akimde ma alam nuhlikil awwalin alam nuhlikil awwalin aida ha abe yurudu yurudu eh abila ha nuyo aka ma halaka men shem kama ima gbon ألم نهلك الأولين من المكذبين للرسل المخالفين لما جاءوهم به أبوك ما دولو أنسو جوري مي ألوك ما لبما ما ماني ألغاو ما هلاكا من أبا وما هلاكا إيها ìbéèkì dúbì máa ábà nípa máa. Súnmà nùtìbìrún àkìrín. Súnmà òbílẹ̀ nùtìbìrún àwọn jẹ́ àbò múnẹ̀ṣà ìtẹ́ma ohun mune múnẹ̀ dógùn máa ọ̀dọ̀ lónú ṣẹ́ máa rèémí àìbẹ̀ yóò Mune àlákà àbó múnẹ̀ dógùn máa wọ́n lè fúnmá kùmàdọ̀lá oṣù ọyọ́ rèémí àwọn máa ma wọ́n kó ṣàlẹ̀ fọ́mà Allahu akbar. Kazalika naf'alu bil mujrimin. Kazalika Allah ta'ala ni oganele naf'alu bil mujrimin. Amenu le dogma bobo gogo wil wo yeme gogo takile kitakwa ale ngana le ويل يومئذ للمكذبين ويل أتوب وفونا فعذابا gbogbo abia kí mú di àmẹ́ àmàdọ̀lọ́ yọ́ rí mi ọjọ́ kàkàkẹ́ أَلَمْ نَخْلُقكُّم مِّن مَّاءٍ مَّهِينٍ أَلَمْ نَخْلُقكُّم àmẹ́ àìdẹ́ iṣẹ́ àṣọ́nà mẹ́rin kíjà àjọ nà mẹ́yìn alẹ́mùnà kòlókún gbẹ̀gíjà àjọ nà mẹ́nu mímá ìmẹ̀hìn ẹ̀hùn ká àjọ nà mẹ́kó ohun tí omi ìyá túkàtà omi ìyá túkàtà ohun àdẹ́lùsọ nà mẹ́yìn omi mẹ́ níyì omi lẹ́hìn àdẹ́lùsọ nà mẹ́yìn abá àjọ nà mẹ́kó omi ọdọ́dá ń àdúgbò tákàṣọ́ nà mẹ́lá bẹ̀ kí ní gbogbo àdújẹ́ fàjàálìnáhù tákà ọkọ̀ ọmá fi kọ̀rọ̀ rí ń tẹ́ǹgà òdò mẹ́kí rúgbé kí atábákẹ́tẹ́ kì máa ṣọ̀bàtá ní amúmilẹ́dù àmúdá tẹ́ǹgà òdò yá àbákẹ́tẹ́ iye wọn àmàdọ́ omi mẹ ní yìí kó yọ́nẹ́kẹ́lẹ́ kó ló bilẹ̀ kìí dé yìí idun yà àìtẹ́hùn sí ìmúdá tí àbí ọmọ ọ̀yà andáhù fi kọ̀rọ̀ rí mẹ́kì yà àbí ọmọ títí àbí ọmọ lẹ́yà ọmọ yà tẹ́ gbégbé lẹ̀ délẹ̀. ìlà kọ́dẹ̀rì màálùm. ìlà kọ́dẹ̀rì màálùm gbogbo àtẹ̀gbà mọ́.

ohun tó súnmọ́ ẹ̀ láti. fàkọ̀dẹ́rùnà faníhìmẹ́lìkọ́dìrún. fàkọ̀dẹ́rùnà taka àyíkọ́wáṣe pàáyé ọmọ alẹ́gidẹ́ hùyìn àyíkọ́wáṣe òjẹun kì a jẹ́dẹ́ àwúnwà omi kì ányá iche iche ikpa ya achị iche rudu ya achị iche gbogba ya agbogba iche ọdị ya achị fakọdar na awụnwakwehu fọnimal kadirun ama awachi mmiri nwe nwe nwatabalị ọjọ biti iche nwe onwela biti onwe ahụ ọjọ nyinwe ọla nwe ihi ويل يومئذ للمكذبين ويل أتوبنا يومئذ إذا يوكا كده للمكذبين ngabo kuma adoro ọjọọ. kumado reimi to kumado lo yo reimi ya jina menwe kute nana nana kojo akojo kima wazi mune kimangodo lojo kimige kimado lojo kwane kimige kimadi hadisa nibi kimige kwazi du kumacho kimangoje jadu jingwage ngba mu kifata

a na-ete egwe ma dị dada na-eji egwe ebe anyị n'ugbo gị tomo mama taba rụọ ọrụ kebe mama da igbo gị taba so na nwunye inugbo ka adọmọ kwi ka ma lụọ ma teta lokwu ma teta wa ilelo ilewa ma taba kwunyere agwụgbele mama da ma alụcha ọmụ n'ogele gị taa jụọla ṅụ ohoho yi ogele ichebe na-enejọ tibo gide jụọ na-echekwu mejọ medo dojiwu abudu ire na ne yume gama dilo ma ane che bume jo medo ya che bume jo medo dojun eh me paru karo jane ogele alki bubogide yuyo yi ogele ngo bibogi kuyo yoyi oga ni wenga domo kumenda jamu ni yalu na gba so yodo ko yo wa be yu kwire ezeli e nga che bobo de hane kume kume yu kume ko وجعلنا فيها رواسي شامخات وأسقيناكم وأسقيناكم ماء chengu mewote ne mumune kumedu shiwazi ngolame kumedu mojo ukawchika kini jalna fiha amkuju jani gidei rawasiya rasi rawasiya shamengu kisha gogwa gom gom gom gom de eh, rasiyatin wa kudurin rasiyatin Eh, manya mi amu usha usha yuko madu usha ujeun rasiyat ni gbogba idi ha men kamal jelo ta sina ni sulima changalite sura suratu sabai omonga lulu ole kaka gide wa kudurin rasiyat manya mu usha usha de yigi betu ma se gbogba ni kuma yenge unke wo gabade aje idi ha kamal jelo sha bongo ani sulaiman alayhi salam tudale wa ruma kini rasi ne ungi betuma e ungi che gbogba gbo lo de Allah yẹni wọ̀jẹ̀ alina fi ha rọwá sí à àmẹ́hùn kìí ṣẹgbọ́gbá ṣàmìkáàtì ní kìí àṣẹ yóò àmúkó yóò yá kọ yóò describe ngìdẹ̀ tuwó ẹ̀ akọ̀nàgbọ̀ndọ́ àmẹ́hùn ọgbọ́gbá kìí furota umi yake mani malum bi ma'ana adiban zalzala min sahari to mi yake imani malu didimin ko ya doro ko le Omi awu ya kan gbegbe le chaka so do dugu omi kan omi oju opan i ka be din kan omi awu mi udala omi omi ya allah ta'ala ba yenihi ma an furata ne shi omi yake ma malu bibile en du je shi ni malu ba shumi aji amalu inan inni konta to mune kidaba ehu inan mune kidaba ti hun shumi we amo chi ni malu inan mune kito aba ko mi ojale iya malu be ku du e ga ti e ge hun inan kide hun en ku ma furata omi kì máa máa lónìí ṣe. wailu yawma idin lil mukazzibin. wailu àtògò pákó ogun ya bí a máa yóò gu yìí kì máa nínú àsìkò ń ọ̀hẹ́ yóò ná ọgbọ́dún ìpapòjáká kí múdà yawma idin ọjọ́ kàkàkìdẹ̀ lil mukazzibin ńlá àbókù máa dọ̀lọ́

mẹ́lú kúmọ̀ ya kẹrẹ̀ bọ́ àlọ́ una ohun makọ̀lá àwọn ọmọdé o máa ní mẹ́lú kúmọ̀ ya kẹrẹ̀ bọ́ àlùmọ́ ẹ̀wọ̀n ikú mẹ́tí àdọ̀lá ọrùn ebi kóbi kóbi rẹ̀ ينطلقوا إلى ظل ذي ثلاث شعب ينطلقوا ما يعلو إلى ظل كما لتغى لولوبو كدان مو olùbọ́ ilẹ̀ bá rí ìṣẹ̀lá àti ṣúàbì ọlọ́nkìnẹ́ṣẹ́ ọlọ mẹ́ta ní ṣe yìí ọgọ́gọ́ mẹ́ta ohun olùbọ́lẹ̀ lẹ́yìn pẹ̀lú tó olùbọ́lẹ̀ mẹ́àyọ́ ọmọ agùnmẹ́jọ́kọ̀ olùtàbálẹ̀ yìí mẹ́àjọ́kọ̀ ọlẹ̀ ìpátàbálẹ̀ yìí mẹ́kó ju olùbọ́ ọmọ lẹ́kùnmẹ́mí لا ضليل ولا يغني من اللهب لا ضليل inu olùbọ́dún kì í nẹ̀kì arúgbó ma yóò olùbọ́dá gòkè lẹ̀ ọ̀mdà yóò hùn mi ìyá àwọn olùbọ́gì àbò mojú máa ń wàlá yóò ní mìnàlá ìyá àjàdùmá bọ̀gọ̀ náà kì í ààbò máa ìyá àwọn àjàdùmá ma tẹ́ni. unale ya na chege ya da chege un rikulu tarumi ya rikulu bi sharar fa ya chege un amma ya e chege du bi adu ko hun ba kal qasri ise yoyo da bana atana ko kunyi flat dan ya ba e chege huna ma kinu chege ama chewe da chewe ko ma ele chege ko ma en ka ele ehe ege kì á ṣẹ́gẹ́ dúró yìí tọ́ na ìhùnáàkùnmádọ́mákàmù náà rú sí wọn ọjọ́ náà ibá tẹ̀rùmí ibi ṣẹ́rẹ̀dì yà náà kẹ́ ẹ̀ṣẹ́gẹ́ ọlẹ́ rìkólódò kẹlùkọ́sù ẹ̀ṣẹ́gẹ́lẹ́ ìdábẹ̀rẹ̀ àti ní kọ́sùrù kúnyé ilé kìdágàrẹ̀ tọ́ ẹ̀ṣẹ́gẹ́ kìdẹ́ àjàkólùgbòǹgbò náà má kọlọ́jú rẹ̀ dánú olùbọ́kùnmá fún malútó olubo ma wo e mu olubo ijadu inu olubo inu olubo ma bo ogo una ten olubo le bi ti won na chege ili ili ili ya na chege chege un ya chege echegele uju enwe omenaji ya gịnị gaba na aka nịrị rakumi jimaletun anịrị akwụmi ọwọ owo owo owo jemelu jiri akwụmi ya kare to jimal jemelani jimalun jimalun ti amịrị rakumi owo owo ne ka annahu u echege unaleba echege nwe ihe ka uju enwe omenaji ya gịnị jimalatun idabene kakini amira kumi sufrun bi bi pepepepepa al kamera kumi ogene law maktama tola ma bi awayo godo goyi to ogene le unge chege gide unde akuruna ويل يومئذ للمكذبين ويل أتوب نانا نانا نانا نانا يومئذ إدوجو ناوجو كاكا كده للمكذبين نابوك ما هذا الوجو ما هذا اليمين أنت أجا هذا الوجو اللي بيجوا كده وبعد ما ما دار أجا بيكون يجوا يجربا شيء تقوى يوم كت أو كتوا نيجي because unyi abaki ya kamera awa ya ba ngadu ya abuna una ke na kunyi li ya de تاكو ما أكون كيبا ويونا اللهم أعيذنا من النار اللهم أجرنا من النار هذا يوم لا ينطقون هذا أجن إنك وايبا يوم أولو جوكا لا ينطقون أمون ما أكل أمون أكل أجلن كوزبي إنك كيكا كيتو أجلن مواها ikele gị aya tụmụ yele ena aba mụ na ikele gị dé àjá ẹ̀mí àbáyé dé àjá ẹ̀mí ẹgbẹ́ kẹlẹ́kẹ́ àti àjá ẹ̀ ẹgbẹ́ ẹdígidágùrọ̀ ọkàkẹ́dùn mọ̀rọ̀ kéjìkẹ́ agbọ́nù ṣe gẹ́ mẹ́rọ alẹ́ pẹ́ ṣọgbọ́n ní gbóòmù ẹ̀bí o jẹ́kàkí láti fi kàìní dé àjá abúlókè akọ̀lá yorùbá ìlúkókè yorùbá bókà má la yautikun ya gbogbo da kama wai kuwa na dago ne da ke silent quiet ne da dago yoyi ikele da amuni a yau barkatai ولا ma لهم فيعتذرون ولا يؤذن لهم ما تونغا من وجلني kaka كما Inu Inu kí a kà ń ọjọ́ àjẹmọ́lọ mú ọjọ́ wákúnjákálẹ̀ ọ̀la gbìtì ya ayáka ka àtìtọ̀ ọjọ́ ọ̀gádùmí àlèrò ọ̀gádùmí àlèrò má ṣe ọ̀gá ní pẹ̀tọ̀ṣọ́ yóò rẹ̀ jẹ́ máa fún yọ̀gbọ̀dì ramadan ọ̀gá yé mi yá ṣe yìn omi nú mi lẹ́gùn àkà ń ọjọ́ wẹ̀nú mi ẹ̀kẹ́ kà àkọ́jọ́ ọ̀bàtà lẹ́wùn abọ́ ọ̀bàtà tabalẹ̀ òun àbí kanya ka ŋojo kuyo ba te tabal lati nu kolo kolo ya jin na ka ba ti tabi le nga ya gbon le nga ki to nga yo mo le abdu kede un kiti nga ba ya ola ya ra mele juge ya do mo ye wa do nga le ene ne nu mi ene ki bi ye to ojo o o o mi ku ngene ku nga ka ni so e o na mu

mama òbí ẹ̀yẹ àmà bí yìí tí ó jà kọ́ àmà mí nà ọdún ẹ̀ẹ́nà ẹ̀lú mọ́ gẹ́lẹ́dẹ̀ àti ní yáka wọ́n yọ àmà má yẹ́ àmúnẹ̀kún wà láyé òzẹ́nu ma fàyà àtẹ̀lérú má tọ́ ọ̀nà àmúnà ọ̀yẹ́lẹ́kùn má ويل ويل يومئذ للمكذبين ويل atobu nana yawma idin ilojo kaka a lil mukazzibin ngaburu ma da lojo ribi allah ka da ngo ka ka ka jiduki wa itinyo ngi aka ka ka ka hada yawmul fakhr jama'nakum wal awwalin hada yawm oje gi wa ngi gide ba sojo al fakhr ojo ko ma pa koru ma pa ọmọ alìjẹ́nà pàmọ̀múná ma pàpẹ́rú ma pàpẹ́rú àmì múmi ní di ìmá nìpọ̀jọ́ ma yá bẹ́ẹ̀kì di nga ma pàpẹ́rú àbókò máa lè bí sallallahu alaihi wasallama ma yá bẹ́ẹ̀kì ṣe bídí àmá ṣe ma pàpẹ́rú ma so ma wal awwalin ibo ki wajir do baga me aw me ko ma ko chaka fa in kana lakum kaydun fakidun fa in kana lakum kaydun allah ta'ala qawlun ungallahu wa de oju elu ajinu mana e mo le bi ado awa ka chu ne mo ju awa ka wa ni inni hayi kumende kumedu karabu ichu ji me ko mi ogbo du me ko me ne ile mi chalu me yo me jalu gen e ya wo yo e de ko ama ama e ne ka me ma na me ye ya ma ma ama ngodu ma shin da ma yele e wo bo du acha ma ma bi ili yo ha e yu ko gan ya matira ya ka go wa in kana lakum kaidun ya yi kuma ne

mẹ́ta ọjọ́ nàkàgù ya ni bayin kana lakum kaidun mene wa kayadu fakidun mẹ́ta kara lẹ́kẹ̀ dàbí subhanahu wa ta'ala ẹ̀fẹ́ olókèmù dẹ̀ ọjọ́ ó nà ilẹ̀ ní dúkìá lùkọ̀rọ̀ ọjọ́ mú wẹ́ìlú wẹ́ìlú yawma idin lilmukazzibin wẹ́ìlú na tó gbò nánà akú yìí kì máa ní yúmọ́mí ìdọ́mọ̀ ọjọ́ lẹ́kọ̀ọ́ للمكذبين نعبدوا مهذا الرجال إن المتقين في ظلال وعون. إن المتقين لا ما تكوجوا الله في ظلال أما تبوك ما ما جهول بيوك شاي وظل ممدود أما تبوك ما جهول بيوك أولي يوك wa uyun abawon shigo ma ana maji ọlọ jolo ji kama ya moyi wa fawakiha wa ẹ̀rù limo jo mo ma jolo ji mimma yashtahun èyí kuma ṣe adìpọ̀tọ̀ nǹkan ni kulu wàṣwàbù hàní àbìmà kuntum kulu wàṣírọ́bù mẹ́à múmi a ní àgbẹ́ àwọ́lẹ̀ jí ilé mẹ́wọ́lẹ̀ jí ilé mẹ́jú jẹ́ kìdẹ́ àjẹ́nà mẹ́à múmi kìdẹ́ àjẹ́nà mẹ́wọ́lẹ̀ jí ilé ẹ̀dẹ̀bọ́ kí mú dé mẹ́ bí máa kún tún ta àbàdó nítorí kọ́lọ́ mẹ́kùnrin ṣùgbẹ́

yẹ̀wòmẹ́ ìdìní ìdọ́jọ́ ọ̀nà ìdọ́jọ́ kàkàkìrẹ́ lílùmù kẹsìdé ní àbúkù máa dọ̀rọ̀ ọjọ́ rẹ̀ mi. Kúlù mẹ́jẹ́ ògidẹ́ àríyẹ́dá wọ̀tẹ̀mẹ́tẹ̀wó mẹ́ àjúra. Àgbókù máa jùrí ní agbọ́gbá kọ̀lẹ́ ìmú bá fi. Ẹni kúlù mẹ́jù jẹun wọ̀tẹ̀mẹ́tẹ̀wó ugbe wa chọtiki nke iki mejura ụra lem na chọtiki ime gbani e, abụrụ ka ekpokọ ile ebe ha egbani kwọm gị gbakele tekwu oyi ke a gbagbakele anya ka oyi ke a gụwa igwe ọha chi hụ oyi ọtiki nke iyi innakum mujrimun ame amu ne ba ole olifi mechi hmm, me gwo na egwo da batabale na'am wailu yawma idhil lil mukaththibin wailun ató ogbòdá na pàá ọ̀hà jábá ìdọ́mọ yọmọ ìdìnà ọjọ́ kàkàkìrẹ́ lílmùkàdìbì ńlábòdó kùmádọ̀lọ̀ ọjọ́ aláhọ̀yẹmí وَإِذَا قِيلَ لَهُمُ ارْكَعُوا لَا يَرْكَعُونَ وَإِذَا قِيلَ ka شَنْكُوا يَوْكِ كَامَبَا ارْكَعُوا مَدَوْتُ جُجُكُمَا

machado eyigbolo nwụta gị na eyigbolo ye nwetala ala eyi eyigbolo ome mụ machado ọnwụ mgbe ma na-enuchie ma dọm ma dọm na eyigbolo ụlọ ọjọọ ma gị ọmọ gị bụ ihe ododo ọkọkụ gị oyele nwere chagi ya gị na eyigbolo ụlọ gị lele ọwọ ihe ma ejikwo adị ya mana na ị na-ejikworo ele gidigidi

agomela tamada agomegwa tamada abijenge yonji mali didomo abi aje unki le uma cherere ni o mali didomo ni mu di erere re ba me mu mali din dogala ngi de yo akuna ila abi dele me go gide gin aba mu ya hola nyire oyo juma ma ti cheko oyo tanu ya ala mu na machine oyo ide ma ti cheko oyo tanu ya ala mu na be bu ma o ka ma mi eta ele ma o me ere mụ ọ ebe anwa ọ ma adabụda ka anyị onwe ọ mụ na ogala ọjọ gba oyize aka ile alehụ eka ụma orukau edojigbuku na yarukau mmadụ ojigbuku ma chọwọnụ ويل يومئذ للمكذبين ويل أتوبنا يومئذ إذا جوك أكاكدين للمكذبين ngabo kuma adolo yori فبأي حديث بعده يؤمنون فبأي حديث أي ديها نقول لكم من قدومه بعده بالقرآن كدي يؤمنون كما دغسكيا ولا لكم من كدومو كما تبقى كادي دغسكيا لوي القرآن دولا لا ولكم من كدومو يك تبقى كادي إيمان كم ولا من القرآن آمنا بالله وبما أنزل إلينا àmì máa ń dùpọ̀ ọjọ́ àwọn mi máa ń dùpọ̀ ọdún kàlà ọdọ̀rọ̀ wá wọn wáyé tó alhamdulillah yẹ́gidẹ́ òǹtukó yí suratul murtala walilahi alhamdu walminna gbẹdẹgẹmú di ọjọ́ òràpá kúṣáká kí àmúdi ọjọ́ aláwọ̀ tabaraka wa ta'ala ki duwa karabi òtítàlá sura gidẹ́ sura gidẹ́ òǹkí sura ẹ̀kí ọgbọ̀mẹ́tẹ̀ wá ñoomi bi ihu alquran ni obìnrin ọjọ́ allah tabaraka wa ta'ala ìṣe gẹ́bọ̀ ìṣúra gidẹ́ ìnanananana ìgẹ́bọ̀ kọ́ àmìmẹ̀lá ikú ìwọ́ gẹ́bọ̀ kọ́ ayé àmáàbù kùmọ̀ àtúkọ́lọ́ ọlọ́jọ́ ìjòjì àmúkọ́ṣẹ́ gidẹ́ ìṣúra gidẹ́ ìṣe nana tabali sinẹ́dúkì gbọ́kwàbàkwà nẹ́hún gbogbo abùsítàláwọ̀ ma ìṣe màkíní èyí ìṣúra gidẹ́ yìí ìṣẹ̀kọ́ ńláàmù kọ́ ṣe nánanánanánà lábẹ́nà àkẹ́hùn gidúlógún àúnná mayalkọjọ́ àṣàzá àbàkọ̀ àúnálẹ̀ mayahùn gidúlógún àlìjẹ́nà mayahùn pẹ́ pé àmẹ́hùn gidé àlìjẹ́nà àmẹ́hùn lẹ́lẹ́ngà láwọ̀ tàbárakà ọ̀tà àlà oyin kan wa èyí sóra gidé ìyàwó ṣe kọ̀lá ọ̀là ọjọ́ ìdú rọ̀lẹ́mí alùpì bíẹ́ni aláwọ̀ ṣe kọ̀lá ń wáyọ̀ yọ̀ tó dá lẹ́gọ́ àkàwọn kàwọn ọjọ́ àkàyè ina na nana kim di abu kuma da lo mi nana kim di abu kuma da mi to da ala aya gidi ka gbata ne cha ya wiji e ko wi onye ole un ya haire sura gidi ma don ro ku yale ya le ane kuma di suratul kuma do ma wa to alhamdulillah abaji ti sura mu sura yi ka ti hun o ti بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون الله تبارك وتعالى منذ سورة جريد في سورة النبأ سورة النبأ سورة هيك أقول لبو ولكاكا abakinihi ohala annaba nabali o sura lele kun allah tabaraka wa ta'ala ogale idu sura gidai ko nabali abakuluka to bayinihi en ki jita ma ru suratul naba ena naba waye keji e kerebo ukola ko yoka mo anin naba al azim to mala ma dudun ko o yana makka umar sura gidai rogu ya dai ami ami sura alfawasil ami sura yi ya ke gine gine wa gane idehuma aya gidehun sha ya ogbo meji odehun òun àti sura nọmba ẹkẹ ọgbọ mẹtẹ wa ní ọmọ ẹjọ alkur'an ma dùn rọgù òbí suratul ma'ariji òbí sàálà ta ìlú òun àti sura gidẹ rọgù ìyàwó sànẹ pààyè òṣèlú istifham dabalkaláwò sàánẹ sura ẹbọ yacha na ebekwa usulubu istifham isha na inife yacha na ebekwa usulubu kosm isha na ka ebe igo amma uje nwunyata yatasa aluna ohun ma ja tolama inita uje ohun ma ja tolama inike anin naba il-azim ujola nabali ya uji, ohun ma ja tolama ininirehi nabali ya uji gidai alladhi hum onugonu ge ma tane tane uyo lile ba mukhtalifun alma chafola mari boka kojo na domo boka kojo na domo ngale ma chafola mari hola mari tane nya mo ge cha olojo kwane shankidi don mujoci a bakiya don mujoci tun ma ubilaha kalla sai alamun ma won ya ma ma ya ma oge sha ola gide shanko jo kwane kuma aka aiki mi ma ra be ko ge sha ma aka miji oyo oyo kwane ge no oyo kwane ji jenge wi da ba le kan tini ame kwane abe ka me ngi gi nana to yo kwane le a ti ti yo yi kama de yuma do mele ngugu ya ألم نجعل الأرض مهادا عيدة عيشة عمانة دوشلوكو تانة توما وما جعلوا جمعينة يلي كاتيب ما جوك ماما كده نقوان كادو جوك وانا هدان والجبال أوتادا والجبال أغلى موغة أوتادا أمام كوتش وشا كياني taki mu iyane mune ane ngomi jugen yele kajeya iye ngone ele pia ma kini ne gbake oku ya ne gbake kwa nogo yodan وخلقناكم أزواجا أنغو نامتي أكو كولي يلكا تي كما شونا كلولو لاني يا شنو بلولو لانيها كما جو كما جي دادي كولا مي يستمتع كل منهما بالآخر أبوك لا جي دادي بوغلا بوغلا جي دادي بوغلا كو كما جو تا كما جو ما يوم يا يلكا نغاي كون سي كما ما mẹ̀mọ̀jú àkójọ pàdé ma yẹn wọ́n ṣe ṣídá ní. wàjà àìlànà òmàkùn tùbátà. ẹgbẹ̀múnẹ̀ kà wọ́n ṣe kùnmọ́ wọ́n dùn mọ̀ rẹ̀ meduma kojo allah domo iya sigwe kuma de o mayo jolan ah, waj'alna nawmakum umtulu gideka muru tewme subata me ashini lululele iya mudi ewumimu meke mechini lulule mechini mumi ehun subata imude unki ad umme ale unga وجعلنا الليل لباسا àwọn mọ́ òdúdú libáta àmúdútù kò bọ́lámá mẹ́tẹ́ òdó alì máa ń ọlú mẹ́pí rẹ̀ ẹnẹ́gì tí òdó alì àmẹ́ alì pí rẹ̀ ẹgbàlẹ́lẹ́ múdẹ̀gbà ògbò ìmájà ìnàmẹ́rin وجعلنا النهار معاشا

ama ọ̀rọ̀ ka ẹgbà òjẹun mẹ́dẹ́ ẹgbà lẹ́mẹ̀ tí ní jẹ́ fi mọ́ ẹgbà lẹ́mẹ̀ ajẹ́mẹ̀ àmọ́ yìí wàbànáyìnà fàúnkọkùn sábà ṣì dáadáa ẹwọ̀n múnẹ̀ ka wọ́n ṣe gẹ̀ ayé ọmọ ma kọjú àlà ọ̀dọ́mọ́ oṣooṣi ìgbéwúlẹ̀ àbẹ̀ àkálìjẹ̀nù àbẹ̀ àkódẹ̀ àbẹ̀ kúgbẹ̀ta ìdìgbẹ̀gẹ̀ ẹ̀hùn ṣe ń lẹ́kọ̀ọ́

من المفترات كويها أكبا ما سجاجا omi eki n'ọla ma obi omi akwụ ala oyo nga adọrọgwụ obi eme omi tajaja ka m dọrọgwụ anwụ amara ee omi gịrị gị alọ ebe a gị alọ ọdọghị ajụma dịlịche dịhụ mụ ụwa dịlịche dịhụ tafsiri ama ma ci odo imana ko yi ba aduwa miki ti ma ci ojani adamawa bayan ọdọ mm, ike dọgba dayam dọdọ kuta mm, todo oje ma juma do gba e. ma ọdọ oje nka ma anya je ọdọ ke dai ba ma sojo ke wọn dunga ma biliba ama anya choba ta ọdọ ke da to gele le uh, oje na mi state state ma ja choba ta omi begumi oyin keta iharane omi ki harane yin take gura e te o onu kogu eje ma omìnira ìdọ̀mọ̀ ẹ̀dì kàkàrà àtọ́ ọgbẹ̀ ìgbó ìdọ̀mọ̀ ọ na akpa ọ ọ̀nà àpá ọmọ ilẹ̀ kàdé ìlọ ihe òkè ilẹ̀ ìmúgbùtẹ́ ọgbẹ́ lómi kì wọ́n lọ nálẹ̀ àmọ́ nẹ̀ níjú kómi ẹ̀yìn ọkẹ́ lọ yìí ọyọ́ mú dùn ní màá ọ̀rá tókó mara oko ìkẹtẹ̀sẹ̀ ihe ò ìlọ kẹrẹgbẹ́ alẹ́yìkùnmọ̀ ẹ̀mọ́ ìmúdá ẹ̀wọ̀n ìwà àjídé ma ìmájọ́lá omi yómi nìké omi ma ṣíni wádán lọ ìṣẹ̀tù páyà máa yomile ẹ̀dùdálẹ̀ àádé àkàrànjọ́ alájọjọ́ aláwọ̀ tàbárakà wátàá lórúkọjọ́ kí mú mi dúró wọn اللهم أغثنا اللهم أغثنا اللهم أغثنا اللهم أغثنا اللهم أنزل علينا من السماء ماء سجاجا اللهم أنزل علينا من السماء ماء سجاجا اللهم وأنزل لنا من الموسرات ماء سجاجا اللهم إنا نستغفرك إنك كنت غفارا اللهم إنا نستغفرك إنك كنت غفارا اللهم إنا نستغفرك إنك كنت غفارا اللهم إنا نستغفرك ربك إنك كنت غفارا فأرسل علينا من السماء ماء مدرارا اللهم فأرسل علينا من السماء ماء مدرارا اللهم فأرسل علينا من السماء ماء مدرارا برحمتك يا أرحم الراحمين يا رب العالمين سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين الحمد لله رب العالمين وجهكم من البركة الروانوة ومن لا بد كده بك يا رواك ربوشي وجهكم البركة تجاكي to alhamdulillah allah ye ni amadu mi ro wiyo amadu mi ro wiyo ja ko ya pa o mi ki no la ma o mi albarka linukhrij bi eh, habban wa nabata linukhrij bihi yani jan kama je mo mi gere ke shini lo beba lo lile habban abba chenge yode ne bata chenge yode obodo amenge yo takuma hudu kwehana ke ama take nge yo jini gidu kwehane to e bafu mi gide gishini wa ku gị don e ba take nge yo take kwehane nyo. jannatin alfafa amu kume ta kuma shi nino lafiya wala ila dunga kini oraya gaba da ya cuju mi unigu amma limainihi alhabu yan kuma adura kini yan ehiyo ohun se ni du ki adu ki ma ce gbakume ehi ta nufin ma da ki yeni haban ne akalika lewu yi mudu na wadda fi bayani haban yan ehiyo du ki adu kìmá ṣe gbàkú máa yìí kùmọ̀ máa nìka yé ni ọgọ́kọ̀ kwàdé ọgọ́kẹ̀ wàdé ọgọ́kọ̀ ẹ ọgọ́kì gbogbo dé ọgọ́kà àpàdé àmẹ́ngẹ́ ihò ilẹ̀ má ṣe gbàkú mẹ́ ó dọwọ́ kúmẹ́ gbogbo yẹn kúmẹ́ yìí mẹ́ àjẹ́ bí o ẹ̀hẹ́ ọdẹ́bínú rẹ̀ ẹmẹ́rẹ́ ọdẹ́bínú lúgbẹ̀ ihùdóhù ababa márùgún náà dáhùn máa jẹ nù ababa àbábá àbábá ma adẹ́ máa jẹ yìí dáàrẹ̀ lóbínú máa yá kàlàsífáyẹ̀ ń àbájọ yìí èyí nẹ̀ bá ti rùn rẹ̀ ẹ̀hẹ́ ọgọ́kì mángòrò rẹ̀ ṣe ń mọ̀mú jẹun yìí irú máa hì náà dáhùn máa fresh ètì mú ẹgbẹ́ ẹgbẹ́ ma alimu inyo to ete e, tongle on um, ma je ma hita ko ma je ma ma ka don ma je o gele ide bu bakare bu ka shu ka ayo mi ni e yo ngam bu gbe ile du ka shu o mi lele ma do ta ko ma je o gele ade ne je to dale allah ta'ala ni shen ko web ko mielo inukhrija bi habban wa nabata habba abenge yo ikuma do takuma je maya menge he kuma ne ki jo erun ababa baba ajen huru ko ya wa jannatin maya muku alfafa multifetal al ashjari yekuli aparuka jihun oku yake ane tutu wa jannatin alfafa maya muku yake ane tutu oku yake ane tutu la choku yake amuli adagojo owo Allah ta'ala ni umi ki alole ohun je ma nu ko abanile na inna yawmal fasl kana miqata yawma yunfaqu fis suri fatatuna afwaja wa jannatin alfafa amuko alfafa abdullah ibn abbas radiyallahu ta'ala anhuma yanhi jannatin alfafa sàmókò okò ogbé kẹrù olóòlù yìí adágójó olóòlù yìí adágójó alfáàfà ẹ̀tẹ̀múdẹ̀ olóòlù yìí ọjọ́ ajẹun máa hù jẹba kìtì okò wẹ́lẹ̀ mẹ́wọ́n nẹ yóò máa lù mẹ́múdàlẹ́ ọjọ́ òpanẹ̀ bá kánàmì kọ́ọ̀tà

ideke lọ gbogbogbogbogbogbogbogbogbogbo omi lẹ́dẹ̀ alọ̀ yìí omi a lọ amẹ́ngigbe mímbakúlì ha amẹ́ngigbe ìṣe wàkìtáyì ha àbẹ̀kọ́ àkìtáyì ṣe ń kàí rẹ̀ àmàdọ̀ kòkúmbà ege pàṣí ni kwáńkwá tàbájọ ẹ̀rẹ̀ dábùgbọ́ ṣe àbá ẹ̀ mọ̀mdá jẹ wàfúmi ha kàkálùbà ṣe ìdíní àdẹ́sì ha wàbẹ́sẹ̀lẹ̀ àfámẹ́ yombitun amune chine hudu dogo kambe mi gbe hudu wi ogala ma chine hudu ko ya ne ene dua hudu Allahu akbar inna yawma al-fasl kana miqata yawma yunfakhu fi sur ojo le ma igba ma ohenyi gba fata'atuna afwaja taka muna hawa oja oja ki shakele ne kaidan mo gele nu yogidi yogidi yogidi yogidi ngela mo ne mana wayo biya kumyawa biya kumyawa oja oja ogala ga muna hawa ojo na وفتحت السماء فكانت أبوابا وفتحت السماء ما مجالبي فكانت تكجال مريد أبوابا إيونا نجو kujali ona ne kama ona lele atulukan le gudu ala kamela ko amma ti dawi albona du amela ko amma ti albona gas of honor amela ko le amela ko ma ya ga dogere ma kini onenyi le awame ohun ma yọ ọmọ ya dìde ohun torí kí wá láàlè yìí tọ̀ ọ́nà alẹ́jà yálè aláwọ̀ta aláwọn amárùkà wọn yìí yálè ọ̀nà ní amẹ́kùnmẹ́ yá ní mi mamuwodo lulẹ̀ suyira máa kì ní sára yẹ̀síru suyira ẹ̀hún lẹ́ ìwòlẹ̀lẹ̀ yẹ̀síru ìnáàlùlẹ̀ suyira máa yẹ̀wò lẹ̀lẹ̀ tòdálẹ̀ máa yá mójálè lulẹ̀ wàsuyira ti jìbáàl máa yẹ mójálè kí wòlẹ̀lẹ̀ fẹ̀kánẹ̀ tàrọ́ọ̀bà ọ̀nà uwo ma je nwoke wulele ma muwo dulu lebe nga gbogi gwite fokane saroba takuwo iya iliyo imuyora ne pakuchaka ingone bobo nduki ango bobo gene kama do akini hin sarab ida ishara maana kuma do ki sarab da bana akini hin ka sarabin biqiatin al al ti suratin nur ayali sarab yo mole ẹ̀ngà ìkéjì kẹ́lí sarab èyí kùrán lẹ̀ ẹ̀kùn máa dọ́ra kíni sarab ṣíra kíni ẹ̀tọ́ eyọ́nà kẹ̀nàlù lẹ̀ ẹ̀lì gbogbo oòrùn ṣe ní ìdà ló yọ́nà ọkọ̀ kìdẹ́ pápálá tàbálẹ̀ mi ẹlẹ́dàbẹ̀nà àjíní omi dọ́mọ̀ àbá ẹlẹ́dàbẹ̀nà àkómi wọ́mọ̀ mírèjì ayinú adọ́dẹ̀lẹ̀ something of that nature ẹ̀lẹ́ngà abánilẹ́ ẹ̀dí yíta ẹ̀lúgbó káàkiri tọ́nà jiji. tabana agini umi dom aji dom abe kumi bagomo سراب ومادو الله تعالى أو كسراب والذين كفروا أعمالهم كسراب بكيئة يحسبه الظمآن ماء حتى إذا جاءه لم يجده شيئا ووجد الله عنده فوقاه حسابا والله سريع الحساب ينهي أباكنه وكل ما أمنا الله أما كافرين ẹ̀kọ́lọ́ ma dábẹ́ni àkíní sàrábì bìkí àti dábẹ́ni àkíní mírèjì gbogbo kì á dábẹ́ni àkó òjìbó omi dẹ́ mo kì á dábẹ́ni kó mi gbàgbọ́ abá ẹ̀hẹ́ tákẹ́nẹ̀kì ẹnẹ́kì alùpàá pọ̀ ìmẹ́dọ̀kúnú àkíní gbòkìtánù mọ́ omi dọ́mọ́ náà yá ń wí ọgálà káàbìnrin ní kọ́lọ́ kìí ṣe àkẹ́dùn dábẹ́ni ẹ̀kọ́lọ́ ìdọ́jọ́ náà kì á yá kẹrẹ̀ bọ́ àtà ìdájá o é àyọ́ mọ́ lẹ́mi ẹ̀kí ló ṣe àdúgbò lẹ́hun tó kìdọ́mọ́ aláìníhìn máa mú káàkiri àkọ́ ànẹ́bà fakanet saraba e nga ugu kudele ba e do na jiji elda be na kuku mi gwa ya yomo ngwa horo mo fakanet saraba le إن جهنم كانت مرصادا إن جهنم وجوجي مجلو يكمادو مجلو نا يكمادو نا جهنم يبا كانت مرصادا يشنيشو شنقول أولوده amulode ma ma ma judo adode yin kuma gene ki ala le ki atukanu yin seun ki atodu ma gbi gbise one ba ina lu kuma ma wuli ga ma ko ma wu ma ni ki ma wo gele ba ke ala le kuma ke mama ko ne o ka ma ko mo wo ale kuma du tama na gulere imdu lere ne yongechi ma ko ne elu ikani we ke dai ma ko ma wuye managu tagongonogwe n'ụla n'aka na ngwiri n'aka igbo abụgbọ ga ịkpọ kọ gaghị m gị ada gị kama ji ọgbata ji alala gbadagbado oge abụghị achị gị onugwurugwo nwa na-ahụ ewu iti anyị tochi na-ata ndochile na-akpalụ ị na-ata ya na gị ya mmadụ arịa ihe mahị yara bịa kpọrọ agbaghị gbanye ọla mgbe mi jala bia ewu gbọrọ ọgbọ ịgbanyọ la ịna nwa nọta yi ewu obele ịnwọ n'ikele na-achị oyi ha ejido gbanwụ ya ntọchi nwa na-ata atijọ na awa abịa aka na-eme eji ma chi enyi emaja ka atọ onye na-egere kwọ maja gwuye taja ele alụkwụ ma nọdetari ma nara oni ma nanet ma ni laspika ma ni maiki ma ni jenereto ma ụkwụ ha ji ma tama adunga bugu makoko aji kweli chele lumo machini mele lurola mabi ile jebu yo ke kona makuma ali kona mama abe agini hi imo mabi o male na ajilo wewe we momo ki e baba ataki no madu bi nada kulun we momo ye kama alu doctor malu de o malu hikere pa pa pa pa pa activity malu de o wali maja ka kola o magen e jima agini ibogide akaya no madu kulun imechicha ahịrị ma na akpa ihe rerererere awa ma na bere ma niile ahịrị ma nakọ akọ onye macha ka ka ya na-eche ma gị n'ihi ma cha ite nwe ime alụkwu enye ya ma tụtụrụ alị ogele onwu na aja ha enye eche ogwu ihe ache na-ede na onye awa ngwungwu na mma ẹni kéjì mú mẹ́ra náà nẹ̀wú ní òun àmẹ́rẹ́ ní kéjì mú òun kọ̀lá tí nílẹ̀ ní ẹnilẹ̀ àkọ̀lá tí òun òun mà náà wọ́ chéjì alálẹ̀ yìí ẹgbọ́ jùbí ọmọlẹ̀ ẹwọ́ ọkùnrin yú ẹ̀hà ọkùnrin yú ẹ̀gá nìhà ẹ̀gá nìhà ẹ̀dàkùnmá náà ẹ̀dàkùnmá ní fi ká àbúbìbì rẹ̀ ẹ̀ọ́gẹ́lẹ́

ìṣẹ̀ máwú àmúnẹ̀ náà láàlì ma náà lójú ọgọ̀ṣí ọgọ̀ṣí kùmà lójú ojú náà jáà náà ọgọ̀ṣí àní àníbi sallallahu alaihi wasallam gwabakwa ne boka muna atembo igwabakwa ne nono amune dugu machakana kuyiru maruta bijana madaba ngina tama yalgona adini ona cheri kunu gungi ungwa tego shida ebe ene ya be ya tego ya tego agoshi strati إن اللهم سلم سلم اللهم سلم اللهم سلم yóò ọjọ́ ìjẹmọ́ ọmọ dábà láhíà mọ́ ọjọ́ ma ló ma bí dẹ́ ìjẹmọ́ ọmọ dábà láhíà mọ́ ọjọ́ ìjẹmọ́ ọmọ ló láhíà mọ́ ọgọ́lá níbi àwọn máa ṣàrọ̀ ayé sallallahu alaihi wasallam allahu akbar tuke mi kuwe wa alukuma kini alije ni aje ko yime omo na aya wure o so ga wona ya ka ni no mo ne kebere ne ọ̀la ọ̀la ti gbogbo máa kẹ́nẹ́ kì yẹ́ ló ń kí ló ń ṣe ẹ̀tẹ̀ wáàyè kàmá ti wáàyè ayé àṣàyè kó wáàyè náà mana ka maya ma ma yau maka na banko ya gboko amma wai kisa ka shawa kan yego kama ce kama lo amma ake ya jaje dan wai duka ma tin yele na ma ka tin yi kame ma tin na ma kelege take ne ku ma wa tuwa ji mama ne ya amma likunye ina ja kuma ro ko man ko ola ka kuma ka ide ma ya gboko dai ehun de hun kuma do anabi ga wo e te wo shi sira ka gboko ya ki wo ma cha do ya ehun ade ha do ale ja ye ma de hun dun pa me lo le do ra hun ka mu ne ki mu hu ide kene ne ki mu hu ogbodu aka gbo yi lo yo na yin e ka ma ju ya gboko ile ti woni ma ne hun data

ene bi ta kwa kubi gi nengi wa mkurinyo ene iki ma cha kwa ida takwa me ma je ma wala le ma le bo ya yo na ga be na mu ji ba ma dale o ko sitira de le amone yuji ani wa cha do adwa na ko ye le adwa ti tin wa ile ni ma ko adwa du ki ha ko ma ji mu mi ma yi ma dale ni ba ablugma na daba alugma na daba alu ma yo gede jahannama kana timir sada che nyo chogu ina go ene duki ayi uskiri ni ala uke ni che che yo galu ene mun ya ya che yo galu guru ene mun ya ya ya goru ajigile e ka bere ni lemu abere abi mu de go ere ni lemu ere mo eba una oju na ngo si ate gabẹ̀rẹ̀ lẹ́jí ní wọn

annabi sallallahu alaihi wasallam ogala ni kai ogala ga misahabi ogala ma kai gogi al-hasan al-basri mai qatada bayani annahu la yadkhulu ahadun al-janna hatta yajtaza bin nar ene do ada ba al tan cile ba mu ba una to la ga hayi bidira wone shi kan guda ba una ko in kana ma'ahu jawaz shan ke ni pass da taka dilero ba oro kin pass da ene ta ma yali guda ki clearance shan ke ta ga da clearance neja emuhu wa illa imam da nikilara ziniba en ya guda ba yuna jahannama kanat min sada al kenye jogi ba imali pat lo ne ba e wonya wonya ya daba ba yau abun ya da ba wadale للطاغين مآبا امنا دوري اوجو طاغينا اما ابوكم ما طاغينا بوكم ما غودا با اودو اوجو اما توجي بيتا مالي دي بابا ma a ba ugbele onwucha dabitue ma koko ma anya gwa nne ọjọ́ múlùmọ̀ ayé ọ̀rọ̀. láàbìdìínà fi ha àṣọ́bá. láàbìdìínà fi ha máa mú dábàá àwọn ọmọ bá máa ń yá dòdò ọmọlẹ̀ máa pọ́pọ̀ yani la abra unga do ma bulili ten unga do ma bulili ten ubu ko yo akunga ya ko so katiba unga wo le unga de kile hatta ablaga abluga majma'a bahrini beke gba ko ya kere bo ka ji meji kamero ji to do kan wa ku gbene ubo le omo ngone yo ka tunede ko nka o le ubu ubo ka ji meji le roji ku ne ona yo ka awo unga ya chakalule kunge ma achaka ni atomotan abudu kulele gbane kadi amudi ahukuba nga adi ulele gbogbo odo hukuba odo odo odubo wo e ma do hukuba aida e ma do akini al hukubu kini odo dilimeta ma do yi abdullah ibn umar odo meji al ah, hasan basri odo mete wa ma do ki tọ́lára níbi wíta ọkọ̀ kìí fọ́mọ̀ jìrà gí ní ìdágbà ṣọdọ́ ọgbọ̀n mẹ́tẹ̀ wá ohun ìyá mú kídé wò lẹ́lẹ̀ tákí yóò nǹkan ní yọ́kà tó ń kídé bá sídé kí wò lẹ́lẹ̀ kí ní àkùkù lẹ́kọ̀ọ́tẹ̀ ẹ̀lẹ́kó tọ̀tọ̀dálẹ̀ èmi na fi ha àmọ́ mauna máa dábàuna àkọ́ọ̀bà máa

dabila ko Allah ta'ala kinhi la la illa min gislin eh la yaquluhu illa al-khati'un wiyam tuyam keke omi shumi keke omi shumi ngo to ogana lenga Allah tabaraka wa ta'ala ni illa hamiman omi kuma duma ngo shi hamim omi kuna ki mauhi wa gasaqa mayi omi ngola mayi omi kiti omi ngore fadidi ẹ̀ńgọ́ máyé omi omi àńgọ́lámá alùpùpù àńgọ́lámá onáná wújú yàná tòlà òlàlẹ́ ìlú omi yàná kò wọ́n ya agbèwọ̀n ìyàngọ́ ìyàngọ́ tabali ìwéhù ẹ̀ńgọ́ aná kò wọ́n dúró omi lẹ́pa kó wifaqa muwaffaq aliju nidi shi aliju koloma kolola manea e aljaza min jins al-amal ehe urombe tola koloke neo madro menwe tudale urombe mo aliju nishuma innahum kanu la yawtuna hisaba tuda bogire ama mani e neju وكذبوا بآياتنا كذابا ما ما يا وغباد يا مملوليمي ola imi roike kima kuluna nga o ma da ya rimi ma ne yu akini ani record o le dum ma ne yu akini ma sha ala ha kuma da je ama wa kullu shay'in ahsaynahu kitaba wa kullu shay'in fa'aluhu ola udu kuma shi ba ku shaka wa kullu kalamin takallamu biha kola duku maka kwa kuchaka ba kuma deila abe akini kullama atakadu biha ola akida duku mane kwa kuchaka asaina kitaba aide undi ishe koja فذوقوا فلن نزيدكم إلا عذابا فذوقوا ما جمع أما ممونا فلن نزيدكم آبا مدوتو منين

وأعنابا أمين بموجب ومالي ما ينظر وكواعب أترابا وكواعب أترابا ما يامي كوبو يكوبا وشالوكي تالوكي يجمعوا ما كما ما كما ما ينظر وكأسا بهاقا ubile wakaasan bikikofu jomo kumadumakumaŋumi oteŋodomo ebo kaasi yamene kalo ka soka to nale allah taala abika wa moyge min kasin kana mizajuha kafuro ehe yeni amama aljanna min kasin ma do tewmango kana mizajuha kafuro yake kuma ne da shi kafuro to dale imi yeni to eh wa qawaiba atroba ami kopu yi ko gbahun ke chalukete ohun ma dùn ma ìbẹ́bọ̀ àti ní kàwá ìbàkùnmà kàmọ́in yà àṣàmọ́ yàdẹ́ àtùrọ́ọ́bá àbúkọ ọdọ́ ma ṣe alókété ma ṣe òjò ọlámà ìgbẹ̀lẹ́gbẹ̀lẹ́ ma ṣe pàtó ṣáká allah ta'ala alam òbílẹ́gà wọ káàsán ma yọ tẹ́gẹ̀ bí ha kọ́ yékìtẹ̀ ẹ̀pẹ̀kọ́ ẹ̀pẹ̀kọ́ wọ́tẹ́lẹ̀ lè gàṣẹ̀ yẹn yọrùn jùmọ́ mi yàṣẹ̀ ẹ̀pẹ̀kọ́ ẹ̀pẹ̀kọ́ ìṣ ote ga atọla ma obi obi na amụ ma ọ na-adụ ya chepekwe otu otele dọmụ ma adụ ma ndị na mụ ikele dọmụ gị لا يسمعون فيها لغوا ولا كذابا لا يسمعون فيها ما قوي لغوا كولاي كولا كولا كولاتا ايه قوي ايه دوغاني ميا كوليو ee ọgbụ ma agbụghoro ekwo re mgbombaji akịcha agbada ekwo re mgbombaji mmọmmọmmọmmọ ụmụmaka re la ismauna fi alagwan ukọle idu ke egbo ki ma wọn mu yi para gani ba egbo aljana wala kizaba e agbo gbodu e aljana kuma rimin imi rode ene du jola ke aljana ba aya جزاء من ربك عطاء حسابا جزاء رومي كاكا كدايبا من ربك وبوجو ندو يا كو اكربو كشما الجنه اي عطاء الي نتي موجو تشوي حسابا يكما ونوا عطاء حسابا الي يكما ونوا كيشداشي كوي كيشداشي بولا كوليه كشي وما داغو بنغون ده رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا رب السماوات يعني من ربك ما كاين قال لي عطف نشي على ربي أكل بربي جرد ويتو دالة ولكن بكسرة ما دالة ما قوانة باي ربو باو في الدمة ومتبجاشي أما بي رب يجي واو بي rọ́bù ilẹ̀ àti kìsìrà ìgbà yìí rọ́bù ilẹ̀ bìtì ń gidi akọ̀lá ológun ẹ e ọ̀dà náà kìsìrà lẹ́bìtì ń yà gbà yìí rọ́bì sẹ̀máwáti ọjọ́ aláhùlẹ̀ òun tó ń do jálẹ̀ wàlárì fàánẹ̀ wọ́n máa bẹ̀yìn náà máa máyà mẹ́un dú gidagbàdé ma arrahman ọjọ́ lẹ́hùn sàràmánì yìí láyà mìlẹ̀kúnà mínú mánu pàáyé gbóhun dídí mi ṣètò abá kùmákọ̀lá tọ́jú ọjọ́ lẹ́nu alùmáṣẹ̀rí يوم أبو زولد يوم يكون الروح والملائكة صفا لا يتكلمون إلا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا الله تعالى يوم أوجك كذبا يقوم الروح أوني إيه ملائكة أونس ملائكة ماذا ملائكة جبريل yaya kwane commander in chief commander general ya melaiku eh the field marshal ya melaiku un shone ni ya melaiku kwa kusha kake yakumu chenku kwana ojona ba wal malaika taka melaiku ngobo kwa mango kwana so far ila ila ni mate un wada ko kwata ma juli ni eh abi uniform maya do yele de uniform maya ne da o yele Allahu akbar eh ani ni egu ma kun yi kama uma abi ya da yele de ta ya ifi ka ma ne ya da ki beret ma ya ne de Allahu ta'ala ala malaiku jibril kwa ne amala ku gobo ngo kwa ne Allahu ta'ala bidiba ya ki no yo ka malaiku kwa ya kwa ne yo gele

muhammajukun to to dale allah tabaraka wa taala ni malaiku jibrilu idomo amalaiku bakucha kama domo goru ma ya kwani sofan line line ma ya te la ya takallamuna ina nigi kolo yele no ina nigi kolan ona ya gba video ta ba woni ki yuni ke kola ti malaiku ga gumbiyo ta gba e ki le mi abdu kambuli ya kitakita kitala le e wodom ti ba to do ko ya won ye won le be ene gita ti yo ala le egbe mi kan wa ala

yẹnu amẹtubi diyo amẹtubi siyo amẹtubi ẹfo ha ima odu kankan wọn labayọ gbẹnilẹ ń yá lò e, ẹ gbẹnilẹ ni akule ẹni ẹjẹ yìí bá fifty thousand naira mẹ́rin àwẹ̀ ṣe àkọọ́lẹ̀ ìgbìdẹ ọkà wọn kọ̀ọ̀kú fifty gidẹ bá ẹ̀yàmàbọ̀ àgálà abudu gẹ̀dẹ̀ wọn gẹ́ wọn dàgàdì máa yá abudu gẹ̀dẹ̀ wọn dàgàdì ìṣàkàṣì headquarter àmì polisi eh, amadọ abuja wọn àlúbà mẹ́ ọkọ́dá má máa yá imdi gala ke ba igala anya ẹ̀rin ba ma ga ẹdẹ abáyọ ọmọ kàádùn náà lágbàáyé ayọ ẹ̀kẹ́ ma kà máa dẹ́ aṣíkọ́rọ̀ gọ́ọ̀mẹ̀tì nga máa ṣe ohun tíṣà nga máa ṣe ọgbẹ́ nga máa ṣe ohun àtẹ́tẹ́ yìí kàmẹ́ ara báyọ ọkọ̀kẹ́ awẹ́ àkáàtì oyin náà ní láti kọ́ ayẹyẹ akọ 50 lẹ́gbẹ̀ẹ́ ká ẹgbẹ́ mi 15 dùn wẹ̀ 15 ni ana ka egbite enye onwe aka gị ana ka egbite ihe chakachi fifty lego eka anyị chakachi eji seventy wee ka onwe m du ebibi neta ide gị ma demi amanwụyuyiza manwụ yoyiri oyiyi ụkwụ ma kwụ ụwa ịṅụ m dabida ya ma iko ma eti ma aka aba mede na ya ma gbigbe dị n'imita atịgba ọla

onugbun gẹ́ wà jẹ̀bí ní tọ́ọ̀kà tákàmù náà rá tàmà ẹgbú mọ́dúgbòdó alẹ́pá mẹ́un bá gbọ́ yíwa náà ngbò ẹ̀nà àwáyò ẹ̀tọ́gbà wọn akẹ́yà kọ̀lá wọn yónú kí ọmọ fún mẹ́yọ máa lọ́bàtà ọgẹ́lẹ́ ni ọgẹ́lẹ́ ìdẹ́ yìí amẹ́yà kọ̀lá ee nga mɛ akpɛrɛ nu ɛɛ n kìjà níbi sɛlɛ sɛlɛ bɛ ihi mɛ akalu mɛ akalu mo mɛ dza tsoba tó nu nɔgɔ yi mama ni mɛ akalu mɛ akalu abi mo amuna koro bi abi yɔ gbɔdzɔ ina yɔ gbɔdzɔ tɛbaara kawa ta ala ina yɔ gbɔdzɔ yɔyɔ yɔyɔdu lɛka alhamdu anta kɔyumu samawaati wal ardi walɛka alhamdu anta bɛdiu samawaati wal ardi laanuhu fi sanaa aleika bɛlɛ anta kɛmɛ asinita ala nafsika. ajjajaruk jalla wajahuk ikoda gogo ojo ikoda ga ajeyin ojo ojimaki tiwe imaju ke gbede ngole na ni gbede we imaju ke yeyin ngole na ni ke yeyin we uyeyin luka jaka

àjọ kakọ́ làgé lè gbódò ológun lẹ́wọ̀ àgbà kẹ́ àjọ màkà mi àgbà àkọ́jọ́ yà ok ẹ̀kùn ẹ̀tẹ́ ní rẹ́mọ̀ yẹ yìí ẹ̀tọ̀ yẹ bẹ̀lẹ̀ ẹ̀kùn jẹ́ mẹ́ ọ̀yà mẹ́la ikú mẹ́yà kíkà nùpì àkùmàjánà òṣèlú mẹ́ kíkà nùpì àkùmẹ́tíkà nùpì tẹ́ torúkú mẹ́ káàmà àpàjù olóhun ìgbékùn àjẹ́ ńkà àkùmàtíláì nítorí kákàyàmù nìkẹ́nẹ̀ nìkí mọ̀gún maja níbi Allahu akbar to da alama yini wa qala sawaba gide kuma kai ba ni bi ngojo ka don ene duni ke kolo yele ya ni ka kola to yon ane cha ki to gele nya te illa min azna lahu rahman ene ko yo to no nga kola mo cha ni sallallahu alaihi wasallam wa qala فمن شاء اتخذ إلى ربه مآبا ذلك اليوم الحق اوجي كاكا كديبا شوجو كوكانيشي فمن شاء اتخذ انا غريجو يمو قادو الى ربه سبيل ايونو الى ربه مآبا ايونو او قاي هذا بتو يتني كيم دا اكل ويوم إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر ويقول الكافر يا ليتني كنت ترابا إنا عذرناكم عوان قاموا بجدنا ما منمه عذابا عذابك أقول عن قريبا قريبا عذابا جمرانا نمشي إجيجين ومجيجين ẹnukún tó òbìlẹ́bìyàn yóò máa yán dúró lùmárù ọjọ́ kàzába láyá wáyé ohun tí ọjọ́ ẹ̀dúró lùmárù ma kọ́dẹ̀mẹ̀ tí ẹ̀dá ó nà ilà ayá kí yúrí anágún kọ́lọ́kìdọ̀ ohun ti pé ilẹ̀ wayakú oúnjẹ gbọ́wájọ́dún ma hàmì lùhàbìrọ̀ ẹ̀hẹ́n wayakú lùkáfírí dáka káfírí ẹni yà lè tẹni kún tuntun rába ìmáṣà kíkẹtẹ̀ mú ẹjẹ gbàgbọ́n ẹdẹ ilẹ̀ ilẹ̀ ma yọ̀hún tu yà lè tẹni kún tuntun rába ọjọ́ mú mi nù dẹ̀kẹ̀tẹ̀ jálẹ̀ ìkàyẹnù ya laitani kuntu turaba mata kikete muci e bakude ile ba umma yomi ay yawaddu al-kafir yawma idhin annahu kana fi dar ad-dunya turaba ya gini ma ce bakude ile kikete ngishi owo kuma maka yo kete kuma dikete tuna dikete tal janani kun kewe no la yo ngun ni ba yele ma yo ngun tuni ama umma ma ya ngochi ko bile sadaqa allah al wa baraka rasul nabi subhanallahi wa bihamdihi ashhadu la ilaha illa anta أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته